Orúkọ Jésù ti dùn tó, ògo ni fún orúkọ rẹ̀. Òtàn bẹnu jẹ́ àtọ̀gbẹ. Ògo ni fún orúkọ rẹ̀. Ògo fọkọ rẹ̀. Ògo fọkọ rẹ̀. Ògo forúkọ Olúwa. Ògo fọkọ rẹ̀. Ògo fọkọ rẹ̀. Ògo forúkọ Olúwa. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run mo sì tún wí pé ògo ni fún olódùmarè fún òun nìkan tó ń ṣiṣẹ́ ìyanu ńlá fún òun nìkan tó ń ṣiṣẹ́ agbára alátìlẹyìn wa ẹni tó mú wa wà láàyè ògo ni fún orúkọ mímọ́ rẹ̀ mo gbé ọlọ́run alààyè ga ẹni tó ti wà kí ayé kó tó wà ẹni tó ń ṣètọ́jú wa lójoojúmọ́ ẹni tó ń pa wá mọ́ tí ò jẹ́ kí ìfẹ́ àwọn ènìyàn búburú kó ṣẹlẹ̀ wa lórí ògo ni fún orúkọ ọlọ́run mo súre fún ọ láàárọ̀ yìí ìrí àkọ́kọ́ nìyí bí òní ti jẹ́ ọjọ́ monday tó gbẹ̀yìn nínú oṣù yìí lórúkọ jésù wàá rí tajé lórúkọ jésù kristi ti násárẹ́tì ìjáde rẹ àti ìwọlé rẹ nínú ọ̀sẹ̀ yìí kò ní mú àbámọ̀ lọ́wọ́ mo súre fún ọ ní orúkọ olúwa ọlọ́run àwọn ọmọ ogun òní kábàámọ̀ ọ̀sẹ̀ yìí lórí ọmọ lórí ọkọ lórí aya rẹ lórí ohun tí múnú rẹ dùn gbogbo òní kábàámọ̀ lórúkọ jésù àbámọ̀ dé rẹ ní orúkọ olúwa ọlọ́run àwọn ọmọ ogun ni mo wí nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí lórúkọ jésù kristi ti násárẹ́tì wà láyọ̀ ọkàn rẹ yóò balẹ̀ òní kábàámọ̀ o òní jẹ̀kọ̀rọ̀ mo wí nínú agbára ńlá ọlọ́run níbikíbi tí sátani àti àwọn ọmọ ogun rẹ̀ bá lè dẹ pàkúté sí lójú ọ̀nà rẹ lọ́sẹ̀ yìí ìwàláàyè ọlọ́run ó rẹ́ pàkúté náà dànù ó rẹ́ pàkúté náà dànù gbogbo pàkúté ẹ̀mí òkùnkùn níwájú rẹ ẹ̀mí mímọ́ rẹ̀ dànù ètò lè fa ẹkún ètò lè fa àbámọ̀ ètò lè fa òṣè ètò lè fa ìsọdahoro gbogbo bí òkùnkùn lè tẹ́ tàkúté sí níwájú rẹ ọwọ́ ọlọ́run ó dànù ọwọ́ ọlọ́run ó yí dànù lórúkọ jésù kristi ti násárẹ́tì ó ní mo gbàdúrà mo sì wí nínú àṣẹ agbára ọlọ́run ọ̀sẹ̀ yìí yóò so rere fún ọ ọ̀sẹ̀ yìí yóò so rere fún ọ ọ̀sẹ̀ yìí yóò so rere fún ọ lórúkọ jésù ọ̀sẹ̀ yìí yóò so rere fún ọ gbogbo àdáwọ́lé rẹ gbogbo àdáwọ́lé rẹ pátá nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí yóò yọrí sí rere bíbélì wípé kí olúwa kí ó gbóhùn rẹ ní ọjọ́ ìpọ́njú orúkọ ọlọ́run jacob kí ó dáàbò bò ọ́ kí ó sì rán ìrànlọ́wọ́ ńlá sí ọ láti ibi mímọ́ wá kí ó fi fún ọ gẹ́gẹ́ bíi ti inú rẹ kó sì tì ọ́ lẹ́yìn láti Síónì wá kí ó rántí ẹbọ rẹ rẹ gbogbo kí ó sì gbọ́ ẹbọ sísun rẹ ó ní kí ó fi fún ọ gẹ́gẹ́ bíi ti inú rẹ kó sì mú gbogbo ìmọ̀ rẹ ṣẹ ní orúkọ Jésù lọ́sẹ̀ yìí gbogbo tó ń béèrè lọ́wọ́ Ọlọ́run gbogbo táyé rẹ nílò gbogbo ìyanu tó nílò lórúkọ Jésù ẹ̀mí mímọ́ kó gbé lé ọ lọ́wọ́ lórúkọ Jésù kó gbé lé ọ lọ́wọ́ àdáwọ́lé rẹ lọ́sẹ̀ yìí yóò yọrí sí rere lórúkọ Jésù yóò yọrí sí rere mo béèrè olóore kan tó ju ẹgbẹ̀rún mẹ́ta olóore lọ olóore kan ṣoṣo tí ó gbomijé kọ̀kọ̀ lójú rẹ olóore kan ṣoṣo tí ó gbẹ gbogbo omijé rẹ pátá tí ó gbẹ omijé yìí sọnù tí ó gbẹ omijé kíkorò tí ó gbọ́ lọ́wọ́ ẹkún àdásun tí ó gbọ́ lọ́wọ́ ìrònú tí ó fẹ̀rín sí ọ lẹ́nu tí ó yí ìtàn rẹ padà sí rere olóore kan ṣoṣo lórúkọ Jésù ó yá lọ gbà pé ayọ̀ náà ẹ̀mí mímọ́ kó kọ̀nẹ́ẹ̀tì ẹ mọ́ wọn ó yá lọ gbà pé ayọ̀ náà ó yá lọ gbà pé ayọ̀ náà lórúkọ Jésù olùgbàlà ó ní mo wí nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù ẹ̀mí mímọ́ yóò múnú rẹ dùn lórí bísínẹ́sì inú rẹ yóò dùn áńgẹ́lì ajé áńgẹ́lì abánitajà áńgẹ́lì abánirajà ogun ọ̀run ajé ogun ọ̀run ìbùkún gbogbo ẹ̀yin business well women contractor ó yá kó pa bùdó tì ọ́ lórúkọ jésù kó pa bùdó tì ọ́ mo súre fún wọ arákùnrin arábìnrin yẹn gbèsè tó jẹ ọlọ́run kó bẹ́ẹ̀ san ìrànlọ́wọ́ tí ó san gbèsè rẹ lọ́sẹ̀ yìí ó yá lọ bá a pàdé ìrànlọ́wọ́ tí ó san gbèsè yẹn lọ́sẹ̀ yìí ó yá lọ bá a pàdé ìrànlọ́wọ́ tí ó gbẹ omijì rẹ lọ́sẹ̀ yìí ó yá lọ bá a pàdé ògo ni fún orúkọ orúkọ olúwa gbogbo inú ogun tá à ń dá nípa tiẹ̀ ẹ̀jẹ̀ jésù pa iná náà gbogbo inú ogun tá à ń dá nípa tiẹ̀ ẹ̀jẹ̀ jésù pa iná náà àlàbí ìran ibi lórí ayé rẹ ìwàláàyè ọlọ́run yí padà ìwàláàbí ìran ibi lórí ayé rẹ lórúkọ jésù ìwàláàyè ọlọ́run ó yí dànù ẹlẹ́rù ibi lórí rẹ ó forí ara rẹ̀ gbé ẹlẹ́rù ibi lórí rẹ kó forí ara rẹ̀ gbé ẹlẹ́rù ibi lórí rẹ kó forí ara rẹ̀ gbé lórúkọ jésù kristi ti násárẹ́tì gbogbo ẹ̀dá tó ń wo ìwà láàyè rẹ tí inú wọn ò dùn lórúkọ jésù ẹ̀mí mímọ́ kó nà wọ́n lẹ́gba ìdájọ́ ẹ̀mí mímọ́ kó nà wọ́n lẹ́gba ìdájọ́ bíbélì wí pé kí olúwa kí ó dìde psalm sixty eight kí olúwa kí ó dìde kó sì tú àwọn ọ̀tá rẹ̀ ká gbogbo ìfọwọ́sowọ́pọ̀ tó lòdì lórí ayé rẹ lórí iṣẹ́ rẹ lórí ibùjókòó rẹ ẹ̀mí mímọ́ kó tú wọn ká ẹ̀mí mímọ́ kó tú wọn ká ẹ̀mí mímọ́ kó tú wọn ká ẹ̀mí mímọ́ kó tú wọn ká ìwà láàyè ọlọ́run kó tú wọn ká ògo ni fún orúkọ olúwa ògo ni fún orúkọ olúwa lórúkọ jésù nínú ilé rẹ yẹn lórúkọ jésù ìsọjí ẹkún kò ní ṣẹlẹ̀ níbẹ̀ ìsọjí bí o ti ń fi ayọ̀ wo ọdún níwájú rẹ àti Christmas àti New Year wàá fi ayọ̀ ṣe ọdún náà ò ní sọmọnù ò ní sọkọnù ò ní sayanù lórúkọ Jésù Kristi ni mo pàṣẹ àwọn áńgẹ́lì tí ń bomi rin ni lórúkọ Jésù kí wọ́n bomi rin ọ́ ò ní gbẹ ò ní tán ò ní tí ò ní dìbàjẹ́ ipa yìí ò ní ká ọ ohun gbogbo tó múnú rẹ dùn kò ní di àrísọkún lórúkọ Jésù ni mo pa á láṣẹ nínú ọ̀sẹ̀ yìí áńgẹ́lì ire áńgẹ́lì àánú lórúkọ Jésù olùgbàlà ó yá kán bẹ́ẹ̀ rìnrìn àjò kán dàpọ̀ mọ́ kán bẹ́ẹ̀ rìnrìn àjò akọ nínú ìwé mímọ́ wípé Angeli olúwa yí àwọn tó bẹ̀rù rẹ̀ ká ó sì gbà wọ́n mo pe àwọn ogun ọ̀run àìníye àwọn ogun ọ̀run ààbò lórúkọ jésù kan rọgbà yí ọ ká kan jà fún ọ kan gbé ọ níjà lórí ọmọ lọ́nà gbogbo kan sọ ìkoròdè rẹ lórúkọ jésù inú rẹ yóò dùn ọkàn rẹ yóò balẹ̀ ayọ̀ rẹ yóò kún wàá rí ojú rere wàá sì rí àánú gbà ayọ̀ ọlọ́run ló fi la oṣù yìí já ewu ìparí oṣù àjàkálẹ̀ àrùn ìparí oṣù ìbànújẹ́ ìparí oṣù níwájú rẹ nínú ilé rẹ níwájú olóore rẹ níwájú olóore mi ẹ̀mí mímọ́ fagilé ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ ọkàn rẹ yóò balẹ̀ ògo ni fún ọlọ́run wa lórúkọ jésù gbogbo ẹ̀yin aláboyún ẹ̀ní bóyún kú ẹ̀ní bí tán kú ẹ̀ní bòkú lọ́mọ alábìrin bí níwájú rẹ ẹ̀mí mímọ́ yí dànù gbogbo ọkàn tí ń wojú olúwa fún ọmọ fún ọkọ fún aya fún iṣẹ́ fún ìgbéga fún fún àṣeyọrí pírójẹ́tì tó ń ṣe lọ lọ́wọ́ gbogbo rere gbogbo tó ń wojú olúwa fún ọlọ́run àṣepé yóò ṣe láṣepé inú rẹ yóò dùn yóò fìrè rẹ lé ọ lọ́wọ́ yóò fàyọ̀ rẹ lé ọ lọ́wọ́ mo sọ̀rọ̀ àṣẹ jáde bí ọmọ májẹ̀mú ọlọ́run alààyè ire ayọ̀ rẹ yóò tì ọ lọ́wọ́ ire ayọ̀ rẹ yóò tì ọ lọ́wọ́ ògo ni fún orúkọ olúwa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 àbí àwọn ìṣe rẹ wọ́n jẹ́ kó tàbùkù orúkọ olúwa nítorí bíbélì wípé àwa ni ìwé tí ayé ń kà ní gbogbo ọ̀nà ní gbogbo àyè jẹ́ kí wọ́n rí kristi kà nínú ayé rẹ èrè rẹ yóò sì pọ̀ púpọ̀ lọ́dọ̀ ọlọ́run wàá sì láyọ̀ ayọ̀ ayérayé bí o ti ń gbọ́ kó o tún fi ránṣẹ́ sí gbogbo àwọn ènìyàn tó wà nínú kọ́ńtàtì ẹ bí o ti ń ṣe yóò dára fún ọ yóò dùn fún ọ orúkọ jésù kristi olúwa wa. gbé ṣe fẹ́